ṣé ẹ wá rí ewé erin yìí kan náà bàbá tó bí mi ni wọ́n máa lò bẹ́ẹ̀ lójú tèmi tí wọ́n bá rí wípé ojú èèyàn ò rí iná mọ́ kò rí nǹkan tó súnmọ́ mọ́ tàbí tó bá wo ọ̀kan tí nǹkan bá ti lè jìnnà sí kò ní rí nǹkan náà kà dáadáa tàbí kò ní rí tí ń bẹ lọ́ọ̀kan dáadáa tàbí tó bá wò tó bá wo nǹkan báyìí ní tóòrùn bá ti mú gbogbo ọ̀ funfun lójú rẹ̀ yóò dàbí kurukuru ewé ikẹ̀ bàbá mi máa ń lò ọ̀nà méjì ni wọ́n máa ń gbà á lò ó ṣe rí ojú dúdùn bí bàbá mi ti ṣàlàyé fún mi ó pé ọ̀nà bíi mẹ́rin sí márùn-ún ọ̀nà àkọ́kọ́ tó yún ojú lè gbà dùn yàn à ń pe àìsàn kan ní àrùn nárun àjàká ẹlẹ́wùú gbẹ̀dú apamọ́lókó dúrákúrá nárun a máa fà kójú ọmọ dùn yàn òyìn ní tí ìdàgbà débìkan tí òfin ní rí nà mọ́ nárun lè fa ojú dúdùn àkọ́kọ́ nu àtọ̀sí tó bá ti pẹ́ lára èèyàn òkú àtọ̀sí àtọ̀sí náà fi bí èèyàn ó lè fa ojú dúdùn o ẹ tún ṣe èyí ní èkejì ẹlẹ́ẹ̀kẹta tí ojú lè gbà dùn yàn tí ò ní tí dàgbà bàbá mi ní tí èèyàn bá jẹ́ ẹni tí ó tètè rí na nígbà kékeré rẹ̀ sẹ́yìn pé ọmọ mi wà nígbà èwe rẹ̀ kó tó oṣù mélòó kan yóò tètè máa rìn tó bá dàgbà tọ́lọ́n bá ní kó máa dàgbà e, yóò tètè ní ogbó ẹsẹ̀ ẹlòmíì wà tó yẹ pé ojú rẹ̀ ó tètè rí iná nígbà kékeré ojú yẹn yóò tètè weak a máa rí bẹ́ẹ̀ fẹ́ lòmíì ẹlẹ́ẹ̀kẹrin rẹ̀ bàbá mi ní àwọn ọ̀ràn kan wà tó yẹ pé ó máa sábà ní àrùn ojú ẹ gbádùn mi bàbá mi lọ sọ fún mi bẹ́ẹ̀ àwọn ẹ̀yà kan wà nínú òran tí wọ́n máa tètè ní àrùn ojú a máa wà bẹ́ẹ̀ èyí tó wá borí rẹ̀ ni pé wọ́n á máa fi àrùn ojú ṣe èèyàn o àrùn ojú a máa ṣe èèyàn nípasẹ̀ iṣẹ́ téèyàn bá tún ṣe èèyàn lè ní àrùn ojú yálà kéèyàn ọmọ gun kẹ̀kẹ́ kọ́mọ̀ máa dáàbò bojú rẹ̀ kátẹ́gùn máa kó sí lójú jù ó lè fa àrùn ojú tàbí kéèyàn máa ṣiṣẹ́ ibi tí èéfín bá wà kí èéfín máa pọ̀ jù fún yàn lójú tàbí ibi tí atẹ́gùn ti lè gbá èèpẹ̀ tí ń gba síyàn lójú gbogbo gbà ẹ wò ó àbàbà tí wọ́n sábà máa ń wo bí àyẹ̀wò bí à ń tẹyán rìn tàbí àwọn babaláwo tí wọ́n máa ń kó bí ìyẹ̀rẹ̀ òsùn tó máa ń kó fá dábàyè tí wọ́n máa tẹ̀ àmọ́ e, atẹ́gùn àmọ́ gba iyan rìn sí wọn àbí kíní lúbúlúbú àmọ́ gba sí yàn lójú tàbí kéèyàn mọ ṣiṣẹ́ bí wọ́n bá ti ń lọ bí èlùbọ́ nǹkan yẹ fún tí wọ́n bá ń lọ tọ́lọ̀wẹ̀ lónìí tọ́lọ̀wẹ̀ díẹ̀ díẹ̀ yín pàǹtí máa kó sójú díẹ̀ díẹ̀ bàbá mi ní àwọn nǹkan wọ̀nyí ó lè fa àrùn ojú fún yàn ṣùgbọ́n wọn a máa tàyàn jàǹbá tí wọ́n fi ojú dúdú ṣèyàn tí wọ́n bá lọ lọ́ọ̀kan báyìí tọ́ka tó bá ń mọ nǹkan burúkú rẹ ní tí wọ́n bá rẹ òkà tí wọ́n bá nà sí yẹn pàkọ́ báyìí yọkàn ní ah kí ló tó kóso lójú yìí á bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ nu àwàdà wò pé ẹ̀ka kọ́ lọ ojú ẹ̀ máa kán ojú ọ̀bà di pera o ojú ni ó sì wà bẹ́ẹ̀ yọkàn yájú lẹ́rẹ̀ gẹ̀dẹ̀ báyìí ni nǹkan kan ò ní sọmọ lójú ẹ kọ kódà ẹ lè mọ̀ pé òrí náà a máa ṣẹlẹ̀ jàǹbá sì lè ṣe ojú bóyá kéèyàn l'accident tàbí kí igi ọ̀nà yàn lójú para tàbí kí wọ́n gbáyàn lójú tí nǹkan bá báyàn lójú ọmọ ẹ lójú lè ní ìyọnu àwọn nǹkan tí ojú tọrọ mọ́ là ń kà lẹ́wọ̀n wọ̀nyí bí ọba mi ṣe ṣàlàyé fún mi ṣùgbọ́n ìyówù tí ìbá ṣe ń bẹ̀ ewé erin yìí àwọn bàbá máa ń lò láti tọ́jú ojú ọṣẹ méjì ni máa ṣe wọn máa dáàbò bò wọn máa fi dáàbò bò ojú kí ọmọ bàa fọ́ tàbí ọmọ bàa rélé yàn ní rèwerèwe tí yóò fi rojú lò dálẹ́ ọ̀nà àkọ́kọ́ tá a máa gbà fi dáàbò bò ojú ẹni tí ó tí ì ní pé níyà ojú tí ojú rẹ̀ ò ní fọ́ bóyá jàǹbá kan ni ó ṣe lójú ni bóyá ó ní àrùn pé ojú mọ tètè wọ́n máa ní àrùn ojú níran wọn tí ojú tiẹ̀ ò fi ní ní ìpèníjà kátàràtì ò ní múyàn lójú glaucoma ò ní múyàn lójú àwọn ntàǹdà yìí àwọn ni èèpo tí máa ṣàdédé hù tí ó sì bo ojú èèyàn àwọn náà máa dà fẹlẹfẹlẹ bí awọ báyìí ni ṣùgbọ́n awọ ojú ni ó mú wá tí ojú ò ní rí nàmọ́ dáadáa ẹlòmíì wọn máa bá ṣiṣẹ́ mójútó onílé ìwòsàn lóyìnbó tí wọ́n sì ṣe abẹ fún un ṣùgbọ́n ẹlòmíì gan wọ́n ṣe abẹ náà fún un ń gbé kọ́ lọ́wọ́ nú yóò tún kó bá kó kú náà ni